إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم <clears throat> وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نيت أسواجه ترى الآيات البينات eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ walinadhkur كلام <clears throat> ولنذكر كلام إمام الحنفية ابن الهمام في فتح القدير أنك يا لو وراء أفاوى أكنو أكبافا من مذهب حنفيه ibn Humam wọ́n ní àfáà yìí orúkọ rẹ̀ náà ni wọlé alama Muhammad bin Abdul Wahhab al-Iskandari asiwasi عده ابن النجيم في البحر الرائق من أهل الترجيح ọ̀kan nínú àwọn tí ibn najim tó kà sí nínú tírà rẹ̀ al-Bahr ar-Ra'iq nínú àwọn tí wọ́n lè ṣe tẹ̀rẹ̀jì ọ̀rọ̀ tí tààrùdù bá ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ méjì ọ̀kan nínú àwọn tí wọ́n lè nínú àwọn tí wọ́n lè yọ ọkọ̀ mọ́ òkun ọ̀rọ̀ náà jáde ni. وعده بعضهم من أهل الشهاد àwọn míì nínú àwọn àfà wọ́n gbà yí pé ọ̀kan nínú àwọn tí wọ́n tó gbangba sùn lọ́yẹ tọ́rọ̀ bá díjú tán nínú ìmọ̀ téèyàn lè gbé lọ bá wọn ọ̀kan ní ibnu humam yìí qala abul hasanat al-laknawi àfọwọ́ wọ́n ní wa huwa ra'yun najih tashhadu bidhalika tasanifuhu wa ta'alifuhu wọ́n ní ọ̀rọ̀ tí Ibn Najih sọ yìí tashhadu bidhalika tasanifuhu wa ta'alifuhu àwọn tírà tó ti kọ ó jẹ́rìí sí wípé Ibn Humam ọ̀kan náà àwọn àgbà afáà tí wọ́n dáńtọ́ ò ní wọ́n jẹ́ wọ́n ní ní Fathul Qadir haṣíà rẹ̀ tábánà haṣíà tí a òun náà làwọn ṣẹ́rí tó máa ń kọ létètè ẹ̀ wọ́n pe haṣíà rẹ̀ ní alhidaya fàyínà ò qala fi babil janaiz nígbàtí wọ́n sọ̀rọ̀ ní báàbù janais ó sọ ọ̀rọ̀ rẹ̀ pé ala ọ̀rọ̀ tí wọ́n sọ nínú tírà tí wọ́n ní wọlẹ́kìn aṣahada ẹ́ pípé tó kù bá kú kálà kọ́nà rẹ̀ ní ṣahada kí ni ìtumọ̀ là kọ́nà rẹ̀ ká sọ gbólóhùn la ilaha illallah ká sọ gbólóhùn rẹ̀ ashhadu an la ilaha onígbólóhùn tí wọ́n sọ yìí ìdí tí wọ́n fi sọ̀rọ̀ náà wọ́n ní lìkọ́wìlì alayhi salatu wassalam wọ́n ní torí pàǹdàbí sọ wípé laqinu mawtakum shahadata an la ilaha illallah wípé ẹ máa làkọ́nà òkú yín ẹ làkọ́nà mọ́ta yín ní shahadatu an la ilaha illallah wal murad àfáà ní mọ́ta tí wọ́n sọ ń bẹ̀ yẹn ẹ má jẹ́ ó dàrú mọ́ yẹn lọ́wọ́ torí pé masala tá à ń bá bọ̀ náà ni masala wípé innal amwat la yasma'u awil mọ́ta la yasma'u àwọn tó bá ti kú wọn ò lè gbọ́rọ̀ tí àlàyé sọ kí la wá fẹ́ sọ lórí hadith yìí àdéhìí tó lálàáfíà ni tọ́lá nàbí sallallahu alaihi wasallam ní lákìnnù mọ̀ọ́tàkùn ṣahadata an la ilaha illallah ẹ máa wí sí torí pé talqin ní èdè lárúbáwá ó náà ní ká wí nǹkan sí yàn lẹ́nu kó nítorí náà ṣe kí ni kó wí padà gbólóhùn lákìnnù tánàbí sọ yìí tá wo zọ́hírù rẹ̀ a bí ìgbà tí ànábì ń sọ pé àwọn tó ti kú wọ́n ní kápá láti gbọ́ ní tá à ń sọ tí wọ́n sì lè sọ padà akálàṣe àwa lè má gbọ́ lànàbí fi kẹ́límà lẹ́kìnnù mọ̀ọ́tàkùn. sọ nínú àwọn ẹ̀rí tí àwọn tí wọ́n sọ wípé ẹni tó bá ti jáde láyé tẹ̀mí bá ti jáde lára ó lè gbọ́ tí àlàyé ń sọ onígbólóhùn lẹ́kìnnù mọ̀ọ́tàkùn ṣahadata an la ilaha illallah nítorí jẹ́ ká máa ṣe atótónu àwọn eléyìí wọn náà ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹ̀jú tó sì kẹnu ni tí oníkálukú náà ó sì máa rí ìtọ́ka sí lọ́nà kan àbọ̀nà mi àmọ́ bó ti wulẹ̀ kí ìtọ́ka sí kó pọ̀ tó ìyàtọ̀ ń bẹ láàrin àdẹ̀líl wal istidlal dẹ̀líl mi ń bẹ ìwọ lè rò pé ní tí ń tọ́ka sí nìyẹn ní tó fi ṣe istidlal lélẹ́rí o lè má bàa mu so èyí tí wọ́n mú wá yìí láti lè fi gbé ọ̀rọ̀ wọn lẹ́yìn wípé àwọn òkú yasmaun wọ́n máa ń gbọ́rọ̀ àlàyé torí pa ànábì ló kẹlìmọ lẹkìnnù wọlfìlọgà àtẹlẹkìn òun náà ni kò wí nǹkan fẹnìkan kò bá lè wí kadà nàbí sọ pé wọ́n máa ń là kọ́ ní ní alukọ̀rọ̀ àná nìkan yàtọ̀ pé bisimilahi rahmani rahim tẹ́ni yẹn náà tún sọ pé bisimilahi rahmani rahim arrahman arrahman tó ń ṣe yẹn ní talqin ṣùgbọ́n sanabi wa ni laqinu mawtakum ẹ là kọ́nà ọkọ yín a jẹ́ pé mọ̀fúùmù tá a fẹ́ gbọ́ yín bẹ̀ ni wípé kẹ́lìmọ̀ laqinu yẹn bí ìgbà tó ṣe ń sọ fún wa pé àwọn ọkùnrin yẹn náà wọ́n ń gbọ́ torí pé ẹni tí ó bá gbọ́ nǹkan kò yẹ ká lo kẹ́límà lakin lakọ̀nà kò yẹ ká lò fún tó idan afọ́wà wọ́n sàlàyé pé wal murad ẹ má jẹ́ ó dàrú máa lójú o mautakun tí wọ́n sọ ń bí yìí alladhi qaruba minal maut kìí ṣe ẹni tó ti kú òní mauta o gbogbo ibi tẹ́ bá ti rí tẹ́ bá ti bá pàdé ẹ lọ mọ̀ wípé ẹni tí àsìkò tẹ̀mí fẹ́ jáde lára rẹ̀ tó ti súnmọ́ òun náà ni mọ̀wútá kún ayé alimọ̀tàdọ̀r ẹni tí ń pò kakú tòyí dàn ẹni tí ń pò kakú ẹ̀mí òkulẹ̀ tí jáde lára rẹ̀ òun lè ṣe kíni o ò lè gbọ́ tí a ń sọ a pé tí hadith yìí ń sọ ni pé lákìnnú alimọ̀tàdọ̀r shahadata an ilaha illallah ẹ máa pè gbólóhùn la ilaha ashhadu an la ilaha illallah la ilaha illallah ẹ máa là kọ́nà rẹ̀ fún ẹni tó ń pò kàkú lọ́wọ́ kẹ́lìmọ̀ lákìnnú yìí ó jẹ́ kó yẹ wá wípé bídíà ó ní káwọn èèyàn kan sara wọn jọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káwọn ọ̀dọ̀gbẹ́ la ilaha illallah la ilaha ẹ máa wíbẹ̀ ẹ máa wíbẹ̀ la ilaha ìyẹn èsì talqin ṣùgbọ́n lákínú wọn náà ní kó súnmọ́ níbi tó wà pé kúl ashhadu an la ilaha illallah aw kúl la ilaha illallah sọ bẹ́ẹ̀ tí o bá tún sọ pé sọ la ilaha illallah wọn náà yọkọ la ilaha illallah nìyẹn ṣùgbọ́n káwọn lọ sọ àwọn èèyàn jọ kí gbogbo wọn ẹ máa wí ẹ máa wí la ilaha ẹ máa wí ẹ máa wí la bóyá so telqin wọn lè anabi sàlá sàlám sọ mọ̀tàkùn tó sì ń bẹ́ ń bí alimuhtadọ́rù àfáàní alẹ́dì kọ̀ọ̀bá min al-maut ẹni tí ó ń kó kàkú lọ́wọ́ hadithi tàbá wọnú nọ́mbà ètò ń bẹ lórí rẹ̀ ní hamish a rí pé akhrajahu muslim hadith tọ́lá láfíà ní muslim ló gbà wá wa ghayruhu àwọn míì náà tún gbà wá náà àwọn afọ aládìs min hadithi abi hurayra hadithi afọ abu hurayra ni wa huwa mukharraju indi afọ shaqal albani rahimahullah wọn làwọn ti kharraja hadithi yẹn àwọn ti sọ ìdájọ́ tó ń bẹ fún ẹ fi rawdu nadir tíra àwọn kan tó pè ní rawdu an bákan náà wal irwa irwa ul tíra àwọn náà ni. وصحيحة صحيحة لسلسلة الأحاديث الصحيحة ترى شيخ الألباني بكنا أحكام الجنائز àwọn ti sọ̀rọ̀ nípa hadithi ìpàdé tó lálàáfíà ṣùgbọ́n bó ṣe lálàáfíà yìí ìtumọ̀ rẹ̀ kì í ṣe mọ́wó tá òkú kí láàtú sí o alimọ̀tàdọ̀ ẹjẹ́ ń pọ̀pá kú lọ́wọ́ sọ́mà kó tó bá yẹ pé wọ́n lọ lọ dára tí àfún tó ń kà fún rẹ̀ ìtumọ̀ alimánà zọ́hìr mọ́wútà náà ló kù so ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nìyẹn tó yẹ pé èèyàn máa ń ní àáfàá ni èèyàn sì máa kà ń táwọn àáfàá tó ṣáájú bá sọ lórí nǹkan kó tó bọ́ síta láti máa ṣàyà gbangba pé wọn náà ti dà fáàgbà tábà ní ìtọ́ ń sọ yìí tá a sálàfù ẹ lórí ẹ̀ tá a sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣáájú nínú àwọn ẹni rẹ̀ ṣáájú tó ní òsì yìí àjẹpẹ́ ṣaitan òní ìmáàmù onítọ̀ ṣòyídàn mọ̀ọ́tàkùn àwọn àfáàní ìtumọ̀ rẹ̀ ní alẹ́dì kọrùbá minal mọ̀t èèyàn wà lè máa ṣe méjì pé ah, mi ò gbàjáre ọ̀rọ̀ tó clear báyẹ̀ tó wá yí lọ́rùn mọ́ta òkú ní jẹ́bẹ̀ máa ná sọ̀rọ̀ ní tá yìí wá sọ ó ní walmurad ó ní tí wọ́n gbà lérò tá àlàfà tó ń sọ yẹn ibn humam ó ní alẹ́dẹ̀ kọ́rù bá nílẹ̀ mọ́t ó ní ẹni tí ikú rẹ̀ ti súnmọ́ tí ń pòkà kú mithlu lav alqatil fi qawlihi alayhi salatu wassalam man qatala qatilan falahu salabuhu man qatala qatilan وأما التلقين من بعد الموت وهو في القبر فقيل يفعل لحقيقة ما روينا ونسب لأهل السنة والجماعة وخلافه إلى المعتزلة وقيل لا يؤمر به ولا ينعى wọ́n ní èyí táwọn sọ wípé ìtumọ̀ موتاكم ewolode. salatu wasalaam ala rasulillah walmurad alladhi qurba alladhi qurba min almaut wọ́n ní mọ̀wòtákùn tí wọ́n sọ ń bí ní tí wọ́n gbà lérò náà ní ẹni tí ó ń pò kákùn mithlu lafzil qatil wọ́n nírú ọ̀rọ̀ yìí kò jẹ́ tuntun nínú hadith tó ṣe wípé ẹni tí ó súnmọ́ kú tá a sì lò ó gẹ́gẹ́ bí ẹni tó ti kú nígbà míì gan èèyàn máa lò wípé kọ̀dídá habtu ila suq o sì tí ì lọ ṣe àwọn kéèyàn lè lò ó báyìí kọ̀dídá habtu ìlọsókè mo ti lọ ọjà o ṣùgbọ́n èyàn ò tí ì lọ èyàn ń fi tẹ̀m̀bí òun lèyàn fi ṣe àyè lè kóró bí adahab pé ó ti súnmọ́ tán tó fẹ́ lọ nínú àwọn àgbékalẹ̀ èdè ni so tí anabi sallallahu alaihi wasallam bá pe ẹni tí ń pò kakú ní mọ̀ọ́tàkùn ìyẹn ò túmọ̀ sí pé ẹni yẹn ti ṣe kí ni o túmọ̀ sí pé ẹni yẹn ti jáde láyé so wọ́n ní àpèjúwe tó jọrú ẹ̀ náà wà fi qawlihi sallallahu alayhi wa sallam anábìnrin man qatala qatilan falahu salabu qatil níbí bìmánà ẹni tí ò tí kú òní anábìnrin man qatala qatilan ẹni tó bá pa èèyàn kan. hadithi yìí hadithi ọ̀rọ̀ ojú ogun òní man qatala qatilan falahu salabuhu anabi sallallahu alayhi wa alayhi wa sallam nínú ìpìlẹ̀ hadithi yìí gangan anabi sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta láti lè fi ṣàjá àwọn ogun ẹ̀rí pé nínú ogun. No gbogbo nǹkan tí wọ́n fi máa wú àwọn ọmọ ogun lérí tán bá kó wọn lọ àwọn tán kó lọ sí sambisa ńgbà kan so wọ́n láti máa fún wọn láwọn owó tó pọ̀ láti lè jẹ́ ìwúrí fún wọn láti lè gbógun ti àwọn kọlọ̀rọ̀ sí àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam anabi máa ń sọ wípé man qatala qatilan. wọ́n bá wà ní sahatul kitab àwọn ibi wọn máa sọ tashjiyan lil mujahidin man qatala qatila ẹni tá a bá rí wípé nínú ìgbìyànjú tó ṣe orí èèyàn kan pa falahu salabu ṣe àwọn apẹ́ni yẹn náà ó ní òun kọ ogun lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ ó lè wọ sọ ogun ó lè wọ bàtọ̀ ogun o lè dira ogun o lè mú nǹkan ìjà lọ́wọ́ gbogbo nǹkan ìjà rẹ̀ àtàsọ rẹ̀ yẹn ń pè ní sálàbù ìfàlàhù sálàbù ẹni yẹn kò sẹ́ni tí ó bá pin òun ló ní gbogbo yẹn so tẹ̀síjíà láti jẹ́ kó jẹ́ wòlíì kó kálukú náà lè gbìyànjú pé àwọn ọ̀tá so ẹni tá a bá fẹ́ fàyọ bí ni pé kẹ́lìmọ̀ kọ̀tíìlì ẹ pé túmọ̀ kọ̀tíìlì ẹni tó ti kú ni ẹni tó ti kú tó tún sẹ̀ tó ẹ pa ẹni tó ti kú tó ti wá báyìí ní tán fẹ́ fi ṣe ṣáìlú bẹ̀ nìyẹn pé kọtíìlù ń bí ayé mọ̀kútùl nínú èdè nínú zọ́hírù màánà ṣùgbọ́n tán gbà lérò ń bẹ̀ ni pé ẹni tó sì bẹ̀ láàyè tó sì wí pé ó ń rìn ní etí bèbè ikú tó wáyé pé wọ́n lọ jẹ́ sábàbù kọtìlọ̀ ẹ̀ láti lójú ogun ni o pèfàlàwò sàlàwò ẹni yẹn lónìí àwọn sálàbù rẹ̀ so wà sálàbù nínú èdè lárúbáwá òun náà ni àwọn aṣọ àwọn nǹkan ogun nǹkan ìjà tó dì mara ẹni ẹni oko hadithi yìí hadithi afáwà Qatada ni al-Ansari ó ní ìpìlẹ̀ rẹ̀ kharajna ma'a Rasulillahi sallallahu alayhi wa sallam àwa jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa alayhi wa sallam wàdàkàrà kìsàn ó sì wàá sọ tán àwọn kan tó ṣẹlẹ̀ faqala rasulullah sallallahu alayhi wa sallam níjọ́ náà lànàbí wàá sọ̀rọ̀ pé pàápàá jùlọ ogun Hunayn ogun Hunayn yìí ó wáyé lẹ́yìn ìgbà tó lọ́n ṣe fatahu Makkah fún anabi sallallahu alayhi wa sallam ṣèyàn túmọ̀ sí wípé agbára ti wà fún ìjọba Islam ní gbogbo náà anabi wa ni man qatala qatilan lahu alayhi bayyina falahu salabu qalaha thalatha anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta so hadithi kí ló dé tí wọ́n fi mú hadithi yìí wá wọ́n fẹ́ fi ṣàlàyé pé ẹni tó ń bẹ láyé wọ́n lè pè ní qatil sódìyé gẹ́gẹ́ bí wọ́n ṣe lè pè ẹni tó wà láyé ní mọ́ta ṣùgbọ́n tá a bá ní ká wo sọ irú ìtumọ̀ yẹn ẹni tó ti kú ẹ̀dá ti pa òní ṣùgbọ́n sí àkó ìtumọ̀ ọ̀rọ̀ tí ń bá bọ̀ ó jẹ́ ká mọ̀ wípé kì í ṣe pé ẹni tí kò ti fàyè lẹ̀ wa amma talqin min ba'di al-maut hadithi yìí wọ́n fi wá sí ẹ̀dá lọ́wọ́ akhrajahu wọ́n láti sí iná akhrajahu Muslim pé àfa àwọn Muslim òun lọ́gbọ̀ hadithi yìí wá. àfọwà muslim ló gba hadith náà wà òǹkà yẹn àṣìṣe wà nbẹ two ló yẹ kó wà nbẹ òye gbogbo wa ti wà lókè mi xatọ hadith ẹlẹ́gẹ̀jẹ̀ ni tó rọwá shaykhan wa huwa mukharraj fil irwa sotiye ẹ̀jẹ̀ àtúnṣe nbẹ. wàhámà talqin wọn ni kẹ́ẹ̀rí àtẹlqin kéèyàn ó máa pe gbólóhùn la ilaha illallah min ba'dil maut lẹ́yìn ìgbà tí ẹ̀mí ti jáde lára èèyàn wa huwa fil qabr tẹ́niyẹn bẹ́ẹ̀ nù sáré faqila yuf'al àwọn kan faqila hada sigatu mada sigatu tamrid sèyàn túmọ̀ sí pé ọ̀rọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹni tó ti kú kí àwọn ìwé ya láìláì má gbàgbé láìláì lálá tó má wí láyé o kọ́ ọ̀ràn tí má wí o ọ̀rọ̀ yẹn kò gbọ́n nǹkan tẹ̀ ń sọ. wàkìlá àwọn kan sọ pé yóò fà wọ́n máa ń wí lè hakíkọtì má rọ̀ wáyé náà nítorí ọ̀rọ̀ tí a gbà wáyé kí ni a gbà wá náà òun náà ni lákìnnú mọ̀ọ́tàkùn shahadatan la ilaha illallah so hadith yẹn zọ́hìrù ẹ̀ làwọn yẹn ń lò lọ́dọ̀ tí wọ́n mọ̀ òtákún àwọn gbà pé ẹni tó ṣe kíni o ẹni tó ṣe kíni o ẹni tó ti kú so ìdí ìyẹn tó ṣe pé tó bá wá rí wọn tí wọ́n ń ṣe bí àná agbóolé ni ẹnìkan ti fa ayélẹ̀ àfa àkàwọn ẹdú ẹdú ẹdú lágbájá ọmọ alágbájá wọn gbàgbé ọrùn rẹ tó kí o kẹlímà la ilaha illallah oníyọ ọdún tó fi ṣe láyé o wọn gbàgbé sọ̀ǹgbọ́n tí mò ń sọ láyé ọwọ́ arẹ nìkan tó ń ṣe ọwọ́ aṣọ wọn pé ah fídíà ní tẹ̀ ń ṣe yìí kí ni jẹ́ fídíà hadisi afawa imam muslim tí a nàbisa allah salam pé lakinu mawutakun mawuta mawutakun afa kí ni túmọ̀ mawuta ẹ jẹ́ máa yẹ tí a yín wò wọn náà bá ní ẹ má bínú agbọ́lẹ́nu mùdírù náà ni pé wọ́n ní kọ̀dá so àwọn ọmọ pé àmọ́ pé rí wà fún pé àfáàn kí ẹ̀rí wò ló mú wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ yín o ẹ má bínú sọ àní sọ mi àwọn náà máa lẹ́rìí ṣùgbọ́n ẹ̀rí yẹn ni wọ́n ti ṣàlàyé ẹ̀ fún ọ pé mọ̀ọ́tá kún yẹn alìmọ̀tàdọ̀ alẹ́dẹ̀ kọ́rúbá nílmọ̀tò ẹni tí ń pò kákú lọ́wọ́ ni tábà wá ní èyí tó sọ yẹn àgbọ̀rú ẹ̀rí ó tún wá fún ọ lápòjúwe mọ̀ nkọ́tàlá kọ̀tílá falahu salamuhu ṣé kọ̀tílù yẹn ṣé mọ̀kútùlù láwà tún mọ̀ ẹ̀sìn ni ẹni tó bá jẹ́ mọ̀kútùlù tẹ́lẹ̀ tẹ́ tuntun wàṣẹ́ tuntun nítumọ̀ mọ́ sótì bàbá yìí ṣùgbọ́n àwọn kan bẹ kíílà fàkíílà àwọn wọn ò pọ̀ ọ̀rọ̀ wọn ò sì ṣe gbára lé náà fi lo fàkíílà bil majhul àwọn yóò fàálù àwọn ọmọ ṣe o lè àkíkọ́ ti máa rọ̀ wáyé náà nítorí àdéṣì tá a gbà wáyé pàpàpà rẹ̀ ni pé àkíkọ́ rẹ̀ ni pé àlùmọ́ọ́ta ẹni tó ti kú ni àkíkọ́ nìyẹn ẹ̀yin lẹ́yìn túmọ̀ jáàsì tẹ̀ ń lọ lọ́rùn pé ẹni tí ń pọ̀ káàkó pé àwọn dùn lórí àkíkọ́ rẹ̀ yẹn yushiru ila hadith abi huraira al-mutaqaddim anifa hadith náà sọ òun hadith yìí òkè tá a sọ lẹ́ẹ̀kan lákínú mọ̀ọ́tàkùn shahadatan la ilaha illallah wa nusiba li ahli sunnati wal jamaa kódà wọ́n tún ṣàfitì ṣe igan sọ́dọ̀ àwọn ahli sunna wal jamaa ẹ̀wọ̀n kẹ́lẹ́ mọ̀ nusiba ẹ̀ so ẹ̀ fi mọ̀ pé ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ o wa khilafuhu ila al-mu'tazila kódà wọn làwọn tí wọn yìí ṣe àwọn mu'tazila ni wọn máa ta kò ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti jọ ń sún náà gbogbo wọn ni wọn máa ń ṣe pé tó kù bá ti fàyè lẹ̀ ká máa sọ gbọdọ̀ náà tí irun rẹ̀ ò kankan wọn sọ pé sẹ́ẹ̀sì tí bàbá ṣe ń sọ náà pé wọn ò ní so gbọ́dọ̀ tẹ́ bá ti rí tán wọ́n ní mọ̀jú olùbá ẹni tí ń kọ ọ̀rọ̀ yẹn ò àwọn kan tiẹ̀ ń sọ pé láàyè mọ́rù bì í kì í ṣe pé wọ́n pa wá láṣẹ ká ṣe wà láàyè náà ánú wọn ò sì kọ́ fún wa tá a bá ṣe o kí ni nǹkan náà wọ̀yàkú tó kò bá ti kún òní yá fúlàní obìnrin fúlàní lágbájá ọmọ lámarin lámarin ọmọ kúsàǹgbà udhkur dinaka alladhi kunta alayhi fi dar ad-dunya rántí ẹ̀sìn rẹ tó ṣe o nígbà tó wà láyé shahadata an la ilaha illallah wa anna muhammadan rasulullah òun náà ni ìjẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí àfọlọ́n àti gbọ́dájọ́ ní anábùwà muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní í ṣe sọ̀rọ̀ yẹn náà ni wọ́n sì kìnìún ni wọ́n sọ fún un níbi tó o ti wá rìn pàdé àwọn èèyàn tí wọ́n ń ṣe tó o ní fídíò ah, àlẹ́ ń ṣe yìí hadisi tí wọ́n ní tán gbára lé òun ni hadisi hadisi yẹn ni wọ́n kọ́ tù ìpè lákìnnú ṣahadata an la ilaha illallah lákìnnú mọ̀tákùn ṣahadata an la ilaha illallah mo rò pé yí báyìí so tó bá ti wá rí bá kí ni wọ́n ṣe fún wọn ó ṣàlàyé fún wa pé kí ni o mọ̀tákùn yẹn alẹ́ dé ẹ̀kọ̀rọ̀ wọn nípa ṣé ọ̀gbọ̀n túmọ̀ tó súnmọ́ mọ́wútà màfà àlùmọ́tù kí ló ń gbé ẹ àpèjì nàzírù ẹ̀ náà tún wà nù hadith man qatala qatilan falahu sálì mo ti mọ̀ kó sí pé sálà bùkù tó bá ti ní sálì bùkù ìtumọ̀ rẹ̀ ti yàtọ̀ falahu sálà bùkù sálà bùkù náà ni àwọn aṣọ ogun àbẹ́ àwọn. naam afọwọ kálọwọ ọ̀rọ̀ afọwọ ṣe kalbani ní nàmbà fọwọ. Ni hamish colt bàbá ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé láyé mọ́rù bí wọn ò pa wá láṣẹ ká ṣe wọ̀lá yúnà àánú téèyàn bá dẹ̀ ṣe kò sí láì fi bẹ̀ wọn kọ̀ fún yàn kí ni nǹkan náà tó kò bá ti kú ká máa sọ wípé yá fúlàní bínú fúlàní ó ti kúrò dín iná ká ẹ̀rí pé àwọn kan máa ń ṣe àbí òjú rí náà ti ṣe rí wọ́n máa ń ṣe bàbá wa sọ pé irú ọ̀rọ̀ rádaràda wò nìyẹn wọn ò pa wá àbá ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tá a dà padà sẹ́nu wọn ni. lẹ́hànà tẹ̀lkìn tẹ̀kìrún torí pé téèyàn bá ń ṣe tẹ̀lkìn fún yàn wípé ìrántí ẹ̀sìn rẹ o kìnnì kan téèyàn bá ń ṣe tẹ̀kìrún ni ìrántí lèèyàn ń ṣe fún lẹ́yìísà amúrán dùnìyàwó yàn áwọ̀ àdìyàn kì í ṣe àlámọ̀rí ọ̀rọ̀ ayé àbí ọ̀lámọ̀rí ọ̀rọ̀ àṣà àwọn àlámọ̀rí èyí tó bá jẹ́ ọ̀rọ̀ àṣà àbọ̀rọ̀ ayé náà máa ń sọ wípé wọn ò pa wá láṣẹ rẹ̀ òun ò sì kọ́ fún wa lápèjúwe nísìn ọkọ̀ nísìn téèyàn bá rọkọ̀ sọ́lọ̀ ń pa ọ́ láṣẹ kó rọkọ̀ rọkọ̀ rọkọ̀ ẹ́ ṣé ọlọ́run fìyà jẹ́ ọ́ bá rọkọ̀ torí pé amúrú min òmùrú dùnìyàwó yà sọ yé àpèjúwe mi ẹ́ kíkọ́lé. Eh? tó ti yé fífi síbi jẹun tó láti jọ wá àwọn tán bá kàfàrà rẹ̀ gbọ́ sọláyà hal àwọn nǹkan yẹn mubah àwọn nǹkan tó bá ti jẹ́ mubah òun náà làwọn àfáà ní inú ilmi al-usul usul al-fiqi ma la yata'allaqu bihi amrun wala nahyun li dhatihi so idan sheikh al-Albani rahimahullah wọn wá ṣe rọdù fọrọ wọn tí wọn sọ pé ah tedkir ẹ̀yin sọ pé wọn ò pààyàn láṣẹ wọn ṣé ọ̀rọ̀ ayé ni ṣé bí tedkir bọ́rọ̀ ẹ̀sìn ni àtọ́bàjẹ́ bọ́rọ̀ ẹ̀sìn ni kódà kò bá jẹ́ pé súnà mandub ó yẹ ká sọ pé mandub ni wọ́n fẹ́ ká ṣe ṣùgbọ́n wà tẹ́yìn náà ò ti lè rẹ́rìí kan dúró lórí ajẹ́ pé bídẹ́ àná ni tí bàbá fẹ́ fara bẹ̀ ni ẹ ti lè sọ pé láyé márùn bí wà láyé náà á nínú ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí èsì ọ̀rọ̀ dùnìyàwó tí èsì ọ̀rọ̀ àádà ló fi jẹ́ wípé bíyàn bá fẹ́ gbígbè gbígbèwé inú ẹ̀sìn àwọn tí ọlọ́run ọba tó fi takókò dáadáa inú ẹ̀sìn wọn nígbà wọn ó tètè tàná bá lọ síbi nǹkan yẹn pé náà kò yẹ kó lọ yóò lè rí bẹ́ẹ̀ o ni sheikh al-albani rahimahullah wọ́n ní wàhádà mardud lẹ́hánà tẹ̀lkínà tẹ̀kírun torí pé tẹ́yàn bá ń ṣe tẹ́yàn ńlá kọ́ nìyàn tẹ́yàn sọ pé kéèyàn sọ ẹ̀ tó ti kú kó máa ṣe la ilaha ìrántí ni ẹ wá ní wọn ò pa láṣẹ wọn ò kọ́ fún kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ ayé kì í sọ̀rọ̀ àṣà hátà yẹsẹ̀ àfi ìmọ̀dàkàrà o ábà lè sọ pé hm, nígbà tó jẹ́ pọ̀rọ̀ ilé ayé ni ní tí wọ́n sọ yẹn òótọ́ ni pé wọn ò pààyàn láṣẹ wọn ò dẹ̀ fún yẹn wáyé nàmá wa amúrún ta àbùdí mahad ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni fa ìmọ̀ ayẹ̀kú na mashru'an ìmọ̀ kó ṣe pé wọ́n ṣe lófin fàyúmọ́rù bí i hìnà èdè tó bá jẹ́ pé ó jẹ́ mọ̀ṣúrù wọn ti pa wá láṣẹ ká ṣe náà nìyẹn wàlẹ́wó amúrù istihbab kódà kó ṣe wípé ìpaniláṣẹ tí èso ọ̀ràn yẹn ṣùgbọ́n tá a bá ṣe àgbàládá wàyí máa ń yakúnú gẹrù mọ̀ṣúrù tí ọba dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé wọn ò ṣe lófin fún wa a jẹ́ pé bídí àní fàyàǹbàgì fàyúnà àníwò a jẹ́ pé wọ́n kọ̀ fún wa náà lẹ́yìn náà yakúnú wàlhálà tó hádìí min wọ́n ní nínú àwọn àdàdálẹ̀ nínú àlámọ̀rẹ́ òun ló wà wàyí yamani yíyọ àníhà tó bá ti jẹ́ pé àdàdálẹ̀ ni lájẹ́ pé wọ́n ti kọ̀ fún wa ká má ṣe ni fatana ba, kí sara o so bàbá fi yẹn dá gbogbo àwọn ọ̀rọ̀ yẹn nù lè pẹ́ nìkan wà mọ́ ọ̀dọ́wọ́ yẹn wà kíílà wà nùsí bàyílà alùsùn wà jàmbá kí ni jẹ́ bẹ́ẹ̀ láyé mọ́rù wà láyé ní àánú so ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ pé àwọn àlàyé òun ló ń kà ẹ̀rí pé tí wọ́n máa bí káàkiri nìyẹn tí ó bá ka àwọn àlàyé tó ń bẹ ní hamishi àbí hashiya tí ó bá ka. wala shak wọn ni kò sí iyèméjì anna lawda la yajuzu ikhrajuhu an haqiqatihi illa bidalil fayajibu ta'yinuhu wọn padà lọ sínú ìmọ̀ ilmul balagha àwọn ìmọ̀ usul fiqh wọn ni lóòótọ́ tá a bá ní àlùmọ̀ọ́ta mọ̀ọ́ta kù ṣe mọ̀ pé àkíkọ kẹ́límà yẹn òun náà ni àwọn tó ti kú abẹ́kọ̀ àwa sọ pé ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn aláwọn tí wọ́n ń pò káàkó lọ́wọ́ ni gbogbo àná la mọ̀ lóòótọ́ ni nínú ẹ̀kọ́ nínú èdè ẹ gbúdọ̀ gbé kẹ́límà kan kúrò ní rẹ̀ ẹ gbúdọ̀ fún ètò ọ̀rọ̀ kan nítumọ̀ míì yàtọ̀ sí ìtumọ̀ gbogbo wa jọ nítorí pé kíláàsì la wà yìí lágbójúwẹ̀ tẹ́nìkan bá kìnìún dé kí ni ọ̀kọ́ lọ sẹ́mi èèyàn eré nǹkan àlùkò ibo lẹwà síbi lẹwà kìnìún ti dé <laughs> lọ́nà bo ọ̀nà bo eré ẹlòmíì ó ti ẹni ẹni tí ó lù borí búlọ́ọ̀kù lọ ẹni tí ó lù kì í ṣe kìnìún èèyàn ni mò ń pè ní èèyàn bó ń bò ní kìnìún dé pé ibi tí ọkọlọ sẹ́mi èèyàn ó náà ní pé kìnìún gàgà ṣùgbọ́n à mo mọ̀ rí kìnìún ta ní ìsìn tí ń ba òwe èèyàn lọ́wọ́ tí ń dì mọ́ àwọn tí ń kí àwọn èèyàn kò sẹ́ni jọ́ sàbí èèyàn ń bàyàn lọ́wọ́ ń dì ti mú kúrò níbi kìnìún gàgà á jẹ́ pé ẹni yẹn ni wọ́n ń pè náà pé èèyàn níyàn pé ń kìnìún yẹn tó bá ti di pé ń bá yàn lọ́wọ́ tán rẹ́rìn sí sí èèyàn kò lè jẹ́ kìnìún gàgà mọ́ so idan nínú èdè nínú emul balaga ìyẹn náà ń pè ní alqarina allati tamna'u min iradati alma'na alhaqiqi awil asli kọ̀rínà rẹ̀ nìyẹn pé kìnìún dé o kódà gbogbo àwọn èèyàn ni lọ́ba lọ́wọ́ ń ọ sọ pé ó ti bu gbogbo èèyàn jẹ ó ní gbogbo àwọn èèyàn lọ́ba ń ta kódà ó tún ha sùtì fún gbogbo àwọn èèyàn gángbà tó dé ẹ ti pé èèyàn kan náà ń pè ń kíni torí pa ara ẹni so so irú ẹkùn ẹni tó ń pè yẹn sìn dé ẹkùn ti dé sìn tó páàkì ọkọ̀ ọ ọkọ síta ó ti jẹ́ ká mọ̀ pé kì í ṣe ẹkùn gangan ṣùgbọ́n pé ibílẹ̀ wà ẹkùn ti dé o kò sí nǹkan kan tí a lè fi gbọ́ yé pé kì í ṣe ẹkùn gangan so bó ṣe ra rí yẹn kọ́ ìdà kan ni nínú ilmu balaga so idan nígbà tí anabi sallallahu alaihi wasallam wa sọ pé lákínú mọ̀ọ́tàkùn ṣahadata la ilaha illallah ẹ máa wí fún àwọn òkú yín lóòótọ́ ní èdè lábàá òkú ló jẹ́ bẹ́ẹ̀ àwa sọ wípé kì í ṣòkù ẹni tó ń pò káàkú lọ́wọ́ kí ni agbẹ́sẹ̀ lé tá a fi sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ gbúdọ̀ kọ́kọ́ wà ní ojúpò rẹ̀ kó tó dípá fún nítumọ̀ mi àárín nǹkan kan tá a gbẹ́sẹ̀ lé tá a fi yí fún nítumọ̀ mi gẹ́gẹ́ bó jẹ́ pé tá a gbẹ́sẹ̀ lé níbi pé kẹnikẹni èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé ó ń bá àyàn lọ́wọ́ ó ń kí gbogbo àwọn èèyàn níta ìyẹn ni kọ̀rínà tá a gbẹ́sẹ̀ lé tá a fi sọ pé kì í ṣe kìnìún gàgà abẹ́ẹ̀kọ́ níbi eléyìí ìwòlà gbẹ́sẹ̀ lé ẹ̀rọ àwọn afa wọn ṣe ń ṣàfihàn brain wa hujja lórí dáńsọ làfáàní wàlẹ̀ àṣàk kò sí iyèméjì bẹ́ẹ̀ anna lafda pé gbólóhùn la yajuzu ikhrajuhu an haqiqati kò lẹ́tọ̀ọ́ ká mú ọ̀rọ̀ kúrò níbi ìtumọ̀ tó bá mú wá illa bidalilin àyàfi ká rí ẹ̀rí lé tí ó fi yé wa wípé ìtumọ̀ yẹn gangan kọ́ ni wọ́n gbà lérò fàyẹ́jìbù tààyè nù nígbà tá a bá rí ẹ̀rí yẹn ó ti dọ̀ra yẹn fún wa ká ṣe kí ni o ká ṣàdá yẹn rí ẹ̀. wà má fi alikaafi n ti bẹ nínú tíra alikaafi min annahu in kana mata musliman lam yuhtaju ilayhi min ba'd al-maut wa illa falam yufit nínú tíra alikaafi n tó ń sọ ni pé in kana mata musliman tọ́jọ́pẹ́ ẹni yìí náà ó fi lé ayé lẹ̀ ní mùsùlùmí ni lam yuhtaj lam yuhtaj ilayhi kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ máa sọ ìyẹn fún mi bá dìlẹ̀ mọ́ nígbà tó jẹ́ kú ṣé bó ti pé mùsùlùmí ni ẹ̀ mọ́gbàgbé ṣàrá ìtàn láyé ó ti sọ náà kó tó jáde láyé só ṣe láǹfààní ni ẹ̀ lam yuhtaj ilayhi kò ní bùkátà sí nǹkan yẹn min bá dìlẹ̀ mọ́ tí ẹ bá dẹ̀ ṣe mùsùlùmí bẹ́ẹ̀ wí fún dọ́là lam yufid kò sí láǹfààní so kọ̀rí náà nu àlàyé òye kọ̀rí náà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ló já mọ̀ wípé kì í ṣe ọ̀pù gàgà ní nǹkan tí wọ́n sọ ẹni tí ń pò káàkú òní yomkin ja'aluhu asọ́rìfù wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti tó kọjẹ́ sọ́rìfù so, sọ́rífù náà ni alìlà alkọ̀rínà alkọ̀rínà ti lẹ́tì tẹ́sìrìfù lìmáàná hẹ́mìnà lìmáàná alhàkíkì alásìlì asọ́rífù dágbà ẹ̀kọ́ ìsọ́rífù ni yàní annal maksudu minihu wọ́n ní tí wọ́n gbà lérò ń bẹ́ atẹ́kìr ẹni tí ń pò kakú lọ́wọ́ ká lè fi jẹ́ ìrántí fún ni kì í ṣe pé àṣẹ̀fẹ́ máa kọ ní tí ó sọ ṣàádàtọ̀ aláìláìláìlá náà ló ń sọ gbogbo tó wà láyé gbogbo tó lálàáfíà ṣùgbọ́n gbà tó wà ní kọ̀ndíṣà pé hálàtùlù gárgárà ká tún máa sọ gbólóhùn yẹn fún fi wákìtì tààrùdù ṣaitan torí pé nínú nǹkan tá a gbúdọ̀ máa bẹ̀rù tí àwọn sálàfù máa ń bẹ̀rù òun náà ni pé tẹ̀mí bá fẹ́ jáde lára ọmọnìyàn ṣaitan wà bá lóòjẹ́ pẹ́ lómìn ibi tí ṣètọ́nù ó lọ dúró dé nìyẹn pé ah ìwọ ọwọ́ àlìjẹ́nà kò sí ẹ̀tọ́ jọ̀bẹ́ òun ti lé ọ lé ọ lé ọ lé ọ lé ọ lé ọ lé ọ tọ́lọ́run ló sàṣe nígbà tó mọ̀ nìyẹn bá ń pò kàkúbà ṣètọ́nù ọwọ́ àbá ṣètọ́nù ọ̀sọ̀ wípé sọ́pọ̀ ògbà mi gbọ́ màá là ọ níbi ìnira tó wáyé sọ̀rọ̀ ẹlòmíì ọba bẹ́ẹ̀ ṣe máa pè nǹkan mi ẹ́n tó máa máa tàn án lé yóò bá kú lórí nǹkan yìí fàdákàlà náà yóò sì dọ̀ mọ́ náà ṣòro àmọ́ ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn sálàf ẹnìkan ń sọ fún pé kò la ilaha illallah ò ní la aqul la aqul ah, ẹni ní subhanallah kò la ilaha illallah la aqul la aqul ọba àdàkù nígbà tó tají ẹni ẹni kò la ilaha illallah ah, ẹni wàá béèrè lọ́wọ́ ẹ pé ó ń sọ lẹ́ẹ̀kan pé ọmọ tó ń sọ ó lóun mọ tó ń sọ ó nígbà tí wọ́n sọ pé láyé láyé lọ́rẹ̀ ohun ti ṣe ìtọ́n ó ju ti ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ òun nǹkan mi ló ń sọ fún un pé kò ń sọ wọn pé láàkó mi ní sọ kì ṣe láyé láyé ń sọ láàkó sí sọlọ́ fi jẹ́ pé mọ́mìn ahadin kò sẹ́nìkan tí ó fẹ́ já ẹ̀ láyé illa ta'arada ilé ìṣètọ́n ìṣètọ́n ó wà nígbà tí ẹ̀ bàbẹ̀ jáde torí pé ní gbàrà tá a délé ayé gbàrà báyìí anabi sallallahu alayhi wa sallam anabi ní kò sí ọmọ kan tí wọ́n bí àfi kí ṣètò ọ̀nà fọwọ́ gùn níbi ìdodo báyìí lọ́mọ fi ké àyàfi anabi Isa ọmọ Maryam àti ìyá rẹ̀ ẹ́ Maryam nìkan kò sí tójú orí àdúrà tó ṣe wàyí ni u'iduhu bika wa dhurriyatahu minash shaitanir fa inni u'iduha bika wa dhurriyyataha mina shaytanir rajim hadhihi al-aya fa inni u'iduha bika wa dhurriyyataha mina shaytanir rajim ìgbà tí wọ́n bí tí Hannatu tó bí Maryam àwa ní ìrẹ Ọlọ́run mo àti gbogbo àrùn ọmọdọmọ rẹ̀ èṣù so ìdí nìyẹn tó fi jẹ́ pé kò ráàyè fọwọ́ kan àwọn méjèèjì ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó kù kò sí yóò fọwọ́ gùn bá ti fọwọ́ gùn ọba kì í wẹ́ẹ́ wẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ nọ́ọ̀sì gan ọ̀mọ̀ tó fà á àbí wọ́n mọ̀ bàbá sì sọ ilé wọn ni ò ṣe púrúfù scientifically ẹ̀yin lẹ́mọ tó mú ọ̀rọ̀ ànábì nínú husnul khuluq ma'a ar-rasul at-tasdiq bima akhbar agbọ́dọ̀ gbà lódodo bánábì ṣe sọyìn bó ṣe rí nìyẹn so tó bá yẹ pé wàtá délé ayé orí yìí ń ṣe nígbà bá tún fẹ́ jáde láyé náà yóò tún wá so yìí ò jẹ́ ẹni tí máa ń báyàn lẹ́rù pèrè ọlọ́run lérí kí ni mo fẹ́ ta lé lérí husnul aqiba ó tó tí ó gbúdọ̀ máa báyàn lẹ́rù kódà ń gbà mí ń bẹ tí ò ní sọ pé kó o pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n yóò máa sọ fún ọ pé ha àdúrà tó ṣe kò sí àlìjẹ́nà lọ́wọ́ yóò wá jẹ́ kí iṣẹ́ tó ṣe ọjọ́ lójú kú ọ wà bẹ̀rẹ̀ sí ni màá ṣe takabur àfàìmọ́kùlà ní wàlìjẹ́nà kí jẹ́ bẹ́ẹ̀ ó lè má fi nǹkan kan hàn ọ́ ẹni yọ bẹ́ẹ̀ sì wà máa ṣe ríyà takabó fa ahbata amala gbogbo sí ọba bàjẹ́ so níyẹn tó fi jẹ́ pé àlàákíbà nínú tí máa ń pa àwọn ẹni ọlọ́run lẹ́kún ojú tí máa ń bá wọn lẹ́rù náà látúbọ̀tán mélòó mélòó náà lẹ́ni tó bẹ̀rẹ̀ dáadáa ó ṣe dáadáa láàrin ó kù sáátà báyìí ọba dídàkudà mélòó mélòó obìnrin ẹlẹ́yà tó ń bọ́jú yóò kù sáà tàbá ẹ̀ yọba yọba yọba yìí dande ẹ bá àlejò ọmọ wọn ní kàkàkiri tó ní wọn ti ní freedom wọn ti free báyìí kíní kankan kọlọmọ bá kó sọ wa ń bẹ so látara àdélé kò tí ì síjà kíní dòdò ń ta tán lé lérí ló ṣe pàtàkì tó fi jẹ́ pé náà báyìí nìkan jáde láyé kí ló pa kí ló ṣe èèyàn kọ́ ló má ta kí ni ó tán lé lérí. wọn lè yẹn máa bí nǹkan kan náà ni ó kí kí ni orí kí ló tán lé òun ló yẹ ọkọ̀ kí lórí kí ló tán lé lérí ẹnìkan ó ní ọkọ̀ ṣọ́ọ̀bù tó pọ̀ gbogbo àwọn tó nta tajà ń bẹ̀ wọn ń bẹ̀ ó ní wọn sanwó gidi wọn lọ gba àwọn gidi ọlọgbà àwọn aṣẹ́wó síbẹ̀ wọ́n sọ ṣọ́ọ̀bù rẹ̀ àwọn bíi ṣọ́ọ̀bù yẹn pọ̀ bíi ilé wọ́n sọ di ọtí wọ́n sọ di ilé aṣẹ́wó sọ di ilé tẹ́tẹ́ níbi tí wọ́n ti máa rògbò ní sì ń gbọ́ owó yẹn ń sì ń fowó yẹn dá nǹkan ńláńláńlá sí kódà alájì ni gbàtọ́ náà wọ́n mọ ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ àwọn aṣẹ́wó yẹn wọ́n ń jà láàrin ara wọn wọ́n wá ránṣẹ́ sí kó wa máa parí ẹ̀ gẹ́gẹ́ bíi láńlọ́ọ̀dù so gbàtọ́ wa bá wọn ọlọ náà lọ bá wọn ṣẹ́wó bá wọn sọrọ bá wọn sọ̀rọ̀ mo wá rò lọ mú kankan láti lè tó fi ṣẹ̀rí fún wa pé kò yẹ kí iṣẹ́ ajé náà ni gbogbo náà ń ṣe kọ́lọ́hún sọ wọn iṣẹ́ orí ibú náà tí wọ́n ń ṣe àtàjé àtòrí ibú náà náà bó ṣe bẹ́ẹ̀ fo títì báyìí gbọ́ kàdàkà ṣe gbéṣẹ́ lọ famat ibi tọ́tọ́ sí mi sábàkà gan nínú kọ́tà náà ti lọ gbé yóò tún dé sábàkà so famat ibi tọ́tọ́ sí mi kò dé hospital tó fi dá láyé ẹ wo ẹni tó lọ mọ́kà tó rán èèyàn lọ mọ́kà tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kaba yìí famat ibi tọ́tọ́ sí mi so ló fi jẹ́ pé àtúbọ̀tán èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà kọ́lọ́wọ́n bá ti kéèyàn ní àtúbọ̀tán dáadáa àbá wa ni in tí wọ́n ń sọ níbi lákìnnà mọ̀tákùn ṣahadata an la ilaha illallah yìí kò lè jẹ́ pé òkú gangan lóòótọ́ ìtumọ̀ mọ̀tákùn òkú ní jẹ́ ṣùgbọ́n àsọ́rìf alkọ̀rínà so ti dẹ̀lílù tá a gbẹ́sẹ̀ lé lérí tá a fi sọ wípé kì í ṣe òkú gangan ni pé tó bá jókòó gangan tó bá jẹ́ mùsùlùmí kò ní ìdí nǹkan yẹn mọ́ ṣèbókù lẹ̀ sí ṣáádà nígbà tí ń bẹ láyé tí ì dẹ̀ lọ jẹ́ mùsùlùmí ìdẹ́ ń sọ yẹn kò sí làmì yóò fèdè kò sí láǹfààní abẹ́ẹ̀kọ́ so ìdá ṣùgbọ́n ẹni tí bá ń kú kàákú lọ́wọ́ tẹ̀dùkìrù ni yóò jẹ́ fún ìdí nìyẹn kọ̀rí náà nìyẹn tá a fi lè mọ̀ wípé kì í ṣe ẹni tó kú so minu tadhkiru fi al-maqana al-maqsuda minu at-tadhkir fi waqti ta'arudi shaitan ìrántí ni ó jẹ́ nígbà tí ṣùgbọ́n ta'arọdọ ìtumọ̀ ìdá ta'arọdọ shaitan ọ̀nà ni pé tẹ̀sù bá ti tó bá ti ṣẹ́rí wá ìdá ta'arọdọ shaitan tí shaitan kò sí yóò wà ọlọ́run bá kí ọmọdé ṣọwọ́ bẹ́ẹ̀ wàhádà la yufid ba'da al-maut ajẹ́ pé tó máa jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé gbàtó ti wá kú tán ni ọ̀rọ̀ yẹn tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ tí ó ṣe kí ni o tí ó ṣe tí ó ṣàǹfààní ni nígbà tẹ́lẹ̀ yẹn ti kú tán so afọwọ́ Shaykh al-Albani rahimahullah wọ́n kọ́kọ́ ní ká lọ wo ọ̀rọ̀ tí wọ́n sọ wípé gbólóhùn kéèyàn sọ gbólóhùn láì kan sọ pé fúlàní ọmọ fúlàní lágbájá ọmọ lágbájá rántí irun rẹ tó ń kí o gbọ́dọ̀ tí wọ́n máa sọ ẹ ká lọ wo níbi hamish àbí hasiya èyí tó ń bẹ ní nọ́mbà five ní sọfà ti alákọ̀ọ́kọ́ ń wí wọn ni kada filifati aidan wọn ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ń bẹ nínú bó ṣe wà nínú fatihi náà ní ayé fatihul bari wà riwaya tó fulana kódà riwaya tó ń gbà wà bẹ yá fulana ibnu ibnatu fulan fulana ala anna adọ̀yìnfà pé afọwà ibnu ah, hajar al-asqalani àwọn làmọ́lẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yẹn tí wọ́n ṣàfitì sí alùsùnà wal jamaa ọ̀rọ̀ yẹn dọ̀yìnfà ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn afáà míì náà tí wọ́n ń sọ àwọn ọ̀mọ̀ pa àwọn afáà ti dọ̀ afọ́ ọ̀rọ̀ yẹn so àwọn náà máa tún bìlẹ̀ fùgbẹ́ súnà náà ni àwọn bá débi àwọn kan yẹn kàmáyà àti bàbá tó wá sọ níbi ìpè hadal qawl lam yasiha anhu sallallahu alayhi wa sallam wọ́n ní ọ̀rọ̀ yìí kò lálàáfíà pín lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé tó kò bá kú tán káwọn ètò wa máa lọ pé rántí irun rẹ o má gbàgbé irun rẹ o má gbàgbé gbólóhùn láéláé látọ̀ máa ń sọ o má gbàgbé àwẹ̀ rẹ o gbogbo èyí ó ti kú kò sàǹfààní kankan mọ́ wọn lọ́rọ̀ yìí ò lálàáfíà dọ̀rọ̀ anabi wọ́n wà tọrọ fún min hadisi talqin almarwi ani abi umama wọ́n ní hadith ọ̀rọ̀ yẹn abala ọ̀rọ̀ kan ni nínú ẹgbà wa hadith telkinu náà ni lakinu mọ̀tàkùn èyí tí àbí umama gbà wá ṣùgbọ́n èyí tó gbà wá yẹn èyí tó lọ fi kún yẹn wà isnadu da'if isnadu yẹn ó lẹ kàmá àkọ́kùtù kò fi da'ifa gẹ́gẹ́ bí mo ṣe sísọ lójú ẹ̀ tí mo gbọ́n ọ̀rọ̀ yẹbẹ́yẹbẹ́ lórí ẹ̀ nínú tíra mi tá ń pè ní ad-da'ifa silsilatul ahadith ad-da'ifa tí Sheikh al-Albani wọn kọ min al-hadith five ninety seven min al-mujallad ath-thani ìdí ẹlẹ́ẹ̀kejì wàkọ̀dé tamma tọ́bù ẹni tí ó bá rà wọ́n ti tẹ̀ síta o bihamdulilayi wa tawfiqi ẹ wọ̀rọ̀ bẹ́ẹ̀ o <laughs> bẹ́ẹ̀ bá kọ̀ ọ̀rọ̀ pé ń wá kiri kọ́ ó ti wá ń ta sọ̀rọ̀ yà lọ́ra kẹ́ lọ́wọ́ ń bẹ́ẹ̀ so kí ni wọ́n fẹ́ jó yí wa ń bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ò ṣe kí ni o kò lálàáfíà àwọn tẹ́ bá rí tí wọ́n bá ń ṣe kí ni wọ́n ń ṣe o dídá wọn ni waqad yakhtaru ash-shaqq al-awwal والاحتياج إليه في حق التذكير لتثبت الجنان للسؤال فالنفي لفائدة مطلقة ممنوع نعم الفائدة الأصلية منتفية wọ́n ní wàkùrù yàkùtàrù ṣakùl awwal wọ́n ní àṣakùl awwal ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó kún sí méjì ni lákìnnì mọ̀tákùn ṣahadatan la ilaha illallah hadi ọ̀rọ̀ yẹn wá tó kọ̀ntínú pé ẹ wọ́n sọ pé ìyá fúlàní ibùdó fúlàní tó ti èyí tí kejì yẹn ọ̀rọ̀ yẹn lálàáfíà ṣùgbọ́n ọ̀rọ̀ tà kọ́kọ́ yẹn wọ́n ní àṣakùl awwal wọ́n ní wọ́n sẹ̀sà òun wọ̀lẹ̀ ìtìyájú ilé in táwọn àfá aládìrí sì máa ń lo òun fún fi hákì tẹ̀kìr fún ìrántí ló jẹ́ fẹ́n tó bá ń kó kàkún kìí pé fẹ́n tó ti kú lè tàfàbòtò lè jìnnà ní lè sọ́àl kí ẹ̀mí rẹ̀ kó bá lè ṣe kí ni ó kó bá lè balẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ máa béèrè ìbéèrè ní ọwọ́ rẹ̀ fanafiul fa'idatu mutlaqan mamnu tẹ́yìn bá wá sọ wípé ọ̀rọ̀ yẹn kò sàǹfààní rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn mọ̀ ní òní ọ̀rọ̀ tí ò lẹ́tọ̀ọ́ kéèyàn sọ bẹ́ẹ̀ torí pé tí ń pò ká kú lọ́wọ́ tá a bá sọ fún yóò ṣe ní àǹfààní ni'ma al-fa'idatul asliya muntafiya wọ́n ní fa'idatul asmandala àǹfààní ìpìlẹ̀ èyí tó yẹ ìtumọ̀ intifa' òun náà ní kí nǹkan negate nǹkan torí pé àǹfààní ìpìlẹ̀ táwọn yẹn nílẹ̀ mi tẹ́lẹ̀ wípé àlùmọ́wọ́ta ẹni tó ti kú wọn ni pé mọ̀tẹ́fìyà ni nǹkan tí ò lè possible tí ò lè ṣeé ṣe so látara àdélé àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ń bì wọ́n fẹ́ jẹ́ kí a mọ̀ wípé dájú ṣáká almout la yasma almayit la yasma ẹni tó bá ti jáde láyé kò lè gbọ́ nǹkan tí àlàyé ń wí ẹ̀ẹ́díìsì yìí nínú àwọn àdíìsì tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀rí òun náà ní pé lákìnnú mọ̀ ò dáa kú òkú yín tó bá ti kú ẹ máa sọ gbólóhùn láéláé lálá fún tó bá yẹ pé kò lè gbọ́ ni wáyé tàfin ni ká máa sọ fún ẹ̀rí tán fẹ́ mú àyà náà ni àwọn afá ti ṣàlàyé ẹ̀ pé kì í ṣe kí o kì í ṣe ẹ̀rí mọ̀ ò tá kú ń bẹ̀ yẹn alẹ́ ìdí ọkọ̀ ọba minal mouth ẹni tó ń pò kà kú òun ni wọ́n gbà lérò so àwọn nǹkan wọ̀nyí wọ́n ń sọ fún wa kó lè yé wa torí pé tá a bá salábàápàdé ẹni tí ń sọ ọ̀rọ̀ yẹn àbáwọn tó ń ṣe irú ṣe sí òun ká lè correct wọn pẹ̀lú ẹ̀rí kì í ṣe pẹ̀lú pé a gbọ́ lẹ́nu wọn stars wàhálà pẹ̀lú ẹ̀rí tó dájú àti ilm àbí ilmin wa basira abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kí o fún wa ní àgbọ́yé wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam a sì tún rọ ẹnì kọ̀ọ̀kan wa akthiru min ad-du'a. قال الله سبحانه وتعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وبعد ذلك أنا طلعوا بالله الله وشكله الله وما الله النبي عيسى عليه الصلاة والسلام عليه الصلاة والسلام عليه الصلاة والسلام من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ìyẹn gbọ́dọ̀ máa gbìyànjú àti máa ránṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ wàlẹ́wò bí dùá kódà bó ṣe pé bí dùá dùádùá lóbi jẹ́ pé aṣ-ṣaytan yuhawil kulla al-muhawala li saddi an sabilillah. Hmm?